At the same time, the most beautiful woman can be the devil, but the most ugly woman will be the most beautiful. Irony of life. I'm a perfect beautiful. Everything is on you, like so. Ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí, ó fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la nílùú abẹ́òkúta. Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. ojúmọ́ ọlà ojúmọ́ àlàáfíà ibùkúra pẹ̀tẹ́kọ́ máa jẹ́ ti gbogbo etí tó ń gbọ́ wa ìkànnì fresh one zero seven point nine lókè sáré nílùú abẹ́òkúta látún ti ń kíyín pẹ̀lú tuntun tá a múdé wá fún yín o bá a ti ṣe lójoojúmọ́ títò ní ọjọ́ ọjọ́ jímọ̀ tí ọjọ́ ọjọ́ ẹtì tí gbogbo èèyàn mọ̀ sí ọjọ́ jímọ̀ olóyin tí ó tó kò bá wa lókè ìpè arúpẹ́ arúpẹ́ pẹ́ òkun gbogbo ohun tó ti ń dẹ̀tì nínú ayé wa ọba òkè yóò mú ẹtì kúrò ńbẹ̀ tí ìtẹ̀síwájú yóò sì máa bá wa ní gbogbo ibi tí a bá ti ń ṣohun gbogbo. àmì ìkànnì fresh fm ní orí àtọrùn kíyín ìròyìn etí ọba nílé etí ọba lóko ń kíyín bá a ti ṣe é náà ni tòní òtún tẹ̀tí adúpẹ́ lọ́wọ́ olúwa dr olùtayọ̀ fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ lórúkọ tèmi ètí ọba ńlẹ̀ ètí ọba lóko a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa lẹ́nìí ti ṣe ọjọ́ ńlá ọjọ́ Jímọ̀ ọjọ́ àkójọ gbogbo wa pátápátá á dẹni ńlá nínú ayé àga a sì ní wálẹ̀ mọ́ a gbogbo ayé a gbogbo èèyàn etí gbogbo tó ń láǹfààní láti gbọ́ wa láàárọ̀ yìí a ìlọ́kùnrin ìlóbìnrin ọmọdé àti àgbàlagbà gbogbo yín pátápátá ńlá kí láì dẹ́nìkan sí ẹ̀kú àmójúbà wa fún lórí àkọ́tún ròyìn eléyìí tá a mọ̀ sí etí ọba ńlẹ̀ etí ọba lóko òní ní ogúnjọ́ nínú oṣù kẹjọ ọdún twenty gbogbo ohun tó ń kálukú bá ti ń ta sí gbogbo ohun tá a bá ti ń gbà lérò ọlọ́wọ́n ọba mi òkè yóò jẹ́ kọ́ mọ́ jọ yóò sì máa gún régé waheed akintayo lórúkọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà ìwé ìròyìn the punch àti ìwé ìròyìn nigeria tribune ló bá wa wádìí láàárọ̀ yìí kí ni wọ́n wí kí ni wọ́n sọ. So àwọn àgbérùgbésọ̀ tí wọ́n gbé kárí àwọn àkòrí eléyìí tí wọ́n pàtẹ́ òun lákọ̀ bẹ̀rẹ̀ sí ní mẹ́nubà lọ́kọ̀ọ̀kan ìjèjì kó tó di wípé a bọ̀ sí ojú agbami ìròyìn. ọ̀dà kò burúkọ bàjẹ́ ìwé ìròyìn ti Nigeria Tribune ló wà lọ́wọ́ tèmi náà oríṣiríṣi àkọlé wọn kó lọ́wọ́ kódà láti ìta gbangba ìwé ìròyìn tá a wí yìí ti ti ọwọ́ tèmi wọ́n pé ààrẹ Muhammadu Buhari ṣetán láti gba gbogbo àwọn ibùdó ìkẹrànjẹ sí eléyìí tọ́jà ti ìjọba táwọn ìpínlẹ̀ kan ṣàmúlò rẹ̀ tọ́já pé ó kù díẹ̀ kó pé bíi irinwó wọn ní ìjọba ṣetán láti gbà padà o láwọn ìpínlẹ̀ bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó ti bá àwọn ìgbìmọ̀ kan gan dìde lórí ẹ̀ ìta gbangba ìwé ìròyìn ti Nigeria Tribune ló wà. gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló ka ń kó ròyìn yẹn ojú ìwé keje ibẹ̀ ni mo ti gánni rẹ̀ nínú ìwé ìròyìn The Punch tí wọ́n pè olórí orílẹ̀-èdè Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari wọ́n ní wọ́n ti bu ọwọ́ lu àwọn ibùdó yìí kẹrànjẹ eléyìí ti ṣe mẹ́jọ àti ọ̀tàléníirinwó three hundred and sixty eight yíká ìpínlẹ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyó ń bẹ lójú ìwé keje ṣẹ́wárí lágbo òṣèlú lójú ìwé kẹwàá nínú ìwé ìròyìn the punch wọ́n ní bóni náà lọ́mọ tí lẹ́jọ́ jẹ́ báyìí torí wípé ẹjọ́ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló ti ń dúró de o láti wá wí tẹnu rẹ̀ lórí rẹ̀ níwájú ilé ẹjọ́ lórílẹ̀ wa nàìjíríà kódà àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí wọ́n jẹ́ ọgọ́rùn-ún níye ni wọ́n pé wọ́n ń béèrè fún kí ẹni tí í ṣe alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú APC ọ̀hún nílànà ti fìdí ẹ̀ kọ́kọ́ ìwé kó sì fipò rẹ̀ sílẹ̀ ńbẹ lójú ìwé kẹwàá nínú ìwé ìròyìn The Punch. nínú ìwé ìròyìn ti Nigerian Tribune lójú ìwé karùn-ún wọ́n yí pé ẹni tí í ṣe gbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ó rọ gbogbo àwọn òṣìṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ láti túbọ̀ lo ọgbọ́n inú wọn kí wọ́n mú ìrẹ́pọ̀ wá sáàrin àwọn olóṣèlú ojú ìwé karùnún ìwé ìròyìn ti Nigeria Tribune ni mo ti rí. lórí ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ìpàsípààyè owó owó kan eléyìí ti ṣe ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù náírà ó dé mẹ́sàn-án five hundred and fifty one billion naira wọ́n ní àjọ amúnimọ́dá tí ń gbógun ti wà bàjẹ́ nídìí ọ̀rọ̀ ajé àti ìwà ọ̀daràn nílẹ̀ wa nàìjíríà àjọ efcc wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ po ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ abia iyun ọjì uzo kalu àtọmọ rẹ̀ wọ́n fi ọ̀rọ̀ po wọ́n fún pọ̀ fódìdí wákàtí mẹ́wàá sangiliti ìyún wa dúró bẹ́ẹ̀ àwo gédéǹgbé lójúwé kọkàndínlógún nínú ìwé ìròyìn the punch tó jáde fótò ní bákan náà wọ́n ní lẹ́ẹ̀kan sí owó náírà torílẹ̀-èdè wa nàìjíríà wọ́n lọ tẹ̀rí o torí pé lásìkò tá a wà yìí wọ́n ní owó dọ́là ó tó yí mọ́lẹ̀ birikiti wọ́n ní bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred and twenty naira òní dọ́là kan oṣù ìwé ìròyìn the punch ló jábọ̀ rẹ̀ ibẹ̀ lójúwèé kọkàndínlógún bẹ̀. nínú ìwé ìròyìn ti Nigeria Tribune lójú ìwé kẹjọ ni wọ́n ń pe ààrẹ ilé asòfin ó sọ̀rọ̀ wípé ó ní ọ̀nà táwọn lè gbégbà tó fi jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC yóò tún rọ́wọ́ mú tó dọdún 2023 níbi ètò ìdìbò gbogbogbò tí ń bọ̀ lọ́nà lábẹ́ àkọlé yẹn wẹ̀wẹ̀ wọ́n pé olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ọgbà ẹni tí í ṣe alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP lálejò nígbàradì ètò ìdìbò ọdún 2023 náà ni ojú ìwé kẹjọ ìwé ìròyìn Nigerian Tribune ni mo kà mọ́. gbajúgbajà oníròyìn eléyìí tó tún mẹ́nu bà ń torí wípé gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló kà rẹ̀ kódà gàdàgbà gàdàgbà ó ní wọ́n fi sọ̀dọ́ sójúde wéròyìn the punch wọ́n pé Ọbásanjọ́ secondos wọ́n ṣèpàdé alátìlẹ̀kùn mọ́ríṣẹ́ ṣẹ̀wárí lábẹ́ àkòrí ìròyìn yẹn ibẹ̀ ni Wike tó ń ti àwọn gun rẹ̀ ni wọ́n mọ̀ kúti pé wọ́n fa gbọ̀n mú jà nígbà tí wọ́n pé secondos ẹni tí í ṣe alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú APDP lórílẹ̀ wa Nàìjíríà wọ́n ní níṣe òun náà ní mọ̀ ń gbìdánwò láti sún ìpàdé ìta gbangba níbi tí wọ́n ti yan àwọn ọmọ òye tí wọ́n mọ̀ tukọ̀ darí ẹgbẹ́ òṣèlú PDP ní tuntun tuntun lórílẹ̀ wa Nàìjíríà kódà wọ́n ní ìpàdé tuntun míì ó tún ṣeé kó wáyé o torí wípé àwọn ọmọ ìgbìmọ̀ amúṣẹ́yà ẹgbẹ́ wọ́n ní ìgbìmọ̀ kan tí wọ́n fi sọ̀dọ̀ lẹ́lẹ́kùnjẹkùn wọ́n ní wọn ò tí ì fẹnukò lórí rẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ìwé ìròyìn The Punch jábọ̀ rẹ̀ gàdàgbà gàdàgbà ó ní wọ́n tẹ́ pẹpẹ rẹ̀ sójúde àmẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìbẹ̀ lójú ìwé kejì. ìròyìn tẹ̀ sí ọwọ́ iwájú náà ni pẹ̀lú bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a lọ sókè lọ́hùn-ún kápolówó ti àgbékarí bí abáwádé àwọ̀ abẹ̀rẹ̀ sí ni mọ̀ jù fún yín àtàwọn àkọlé ìròyìn tó jẹ́ ti ọba ńlẹ̀ ti ọba lóko tá a ti ṣí àtàwọn òmíì tó bá tún wọlé àwọ̀ wà ń bí o láti tẹ̀yìn lọ́rùn etí ọba nílé. etí ọba lóko. Abeokuta, congratulations yo! The hospitality industry leader don land the gbaa. for Abeokuta. Yes, ke Academy Suits. The Babala Hotel in Wetanda for Ibadan. The cultural capital of Yoruba land. not open for Abeokuta Academy Suits. Una home away from home hotel. We get ogbonge comfort for we customer. Plus include leisure with proper cleanliness. Na Academy Suit to get arm. Plus include Olympic size swimming pool with security na watertight for our restaurant. You go Baladu Continental and the local food with the money. Everything about Academy Suit. Na quality with unbeatable low price. To confirm waiting at the what Forward match now now to Academy Suit, Went and bar beside Abadia Central Mosque, MKO Abiola Way, Abelkuta, Abikukuma. They call this number 0817 Academy Suit, na home away from home. Feast of Pentecost 2021. God of miracle. Ẹ̀mí mímọ́ tó ti fi kòkò síbẹ̀. Ìyanu fún gbogbo èèyàn láti jẹ lájẹyó at the annual feast of Pentecost Power Pack Revival. Èyí tó lúwa gbé kalẹ̀ sínú ilé Ọlọ́run Word of God Bible Ministries number three Oyetola street off Sunny Ayetoro Garage Road Olúborí Abẹ́òkúta. Agbára látòkè is the theme of this year's feast of Pentecost Revival holding from Monday 23rd to Sunday 29th August 2021, 5 to 7:30 a.m. for the the morning session and 4 p.m. daily for power packed revival. Pentecost night yóò wáyé ní Friday August 27th, from 10 p.m. Sunday 29th August is their nineteen and thanksgiving service. Àwọn tó lùwà yóò lò níbẹ̀ ni Pastor Gabriel Kazeem Ìgbórè area evangelist ìjọ the apostolic church Pastor and prophet Peter Ilesami Bàbá orí òkè Àánú Èrìò Lady evangelist Lọ́ládé Adélékè and lots more. Olùgbàlejò ni Pastor Timothy Ajuwon. For more inquiry call zero eight zero Feast of Pentecost 2021. ẹ̀mí mímọ́ wà níbẹ̀ fún ọ. Jésù lolúwa. Ah, babe, I can't believe I won't see you again till next week. I've really missed you. <laughs> nah, I miss you more. That's impossible because I miss, miss, miss you more. <laughs> Me, I miss you like Ilode. <laughs> oh my. Wow, babe, we've been talking for like forever. Oh, oh yeah, yeah, yeah. Time to hang up. No, you hang up. Okay, okay. Let's hang up on three. Okay. One, One two, two, three. three. <laughs> you didn't hang up. <laughs> <laughs> Neither did you, Joe. That's because I don't want to stop hearing your voice. Aww, babe. <laughs> your pillow talk doesn't have to end when you talk all day long for just 11 co per second to all networks. Dial star 311 hash to get talking right away. Glow Unlimited. tó a ti wọlé o àwa náà ti mọ̀ pẹ́yìn gan ti ń retí ìwà etí ọba nílé etí ọba lóko àkúrì kan mí ìnámọ́wó ń gbọ́sẹ̀ pé ìgbádùn yín náà lọ́jọ́ wa lógún níkànnì fresh fm ojúwe kejì ìwé ìròyìn ti nigeria tribune ni màá ti ṣíde ìròyìn etí ọba nílé etí ọba lóko tó ń ti wípé orí àtọrùn lẹ́ẹ̀mọ jẹ̀gbáládùn ẹ̀ lọ́ba yìí àájọ lẹ̀pọ̀ ní láàrin wákàtí kan. àròpọ̀ tá ni. bàbá lẹ̀pọ̀ wọ́n lè ṣí wa. ok ṣùgbọ́n tá a bá ti ròpọ̀. ọ̀sẹ́ni tí ó yà wá ó bẹ́ tà bẹ́ẹ̀. Mm. ẹ jẹ́ ń jẹ́ iṣẹ́ ààrẹ Muhammadu Buhari tó ń ti gbìmọ̀ alákòóso rẹ̀ tí wọ́n wípé gbogbo ibùdó kẹrànjẹ̀sí tìjọba àpapọ̀ ti fò lùlù láwọn ìpínlẹ̀ bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n léyìí tọ́já pé bíi ọ̀tàléníọ̀ọ́dúnrún ó lé mẹ́jọ wọn ni náà ni àwọn ibùdó kẹrànjẹ̀sí náà three hundred and sixty eight wọn ni ìjọba ṣetán láti gbọ̀n wọ́n yọ padà nítorí pé dàbí ìpín ọ̀pọ̀ wọn ni ọ̀ṣàmúlò rẹ̀ nígbà tí wọ́n mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ ẹni tí ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ètò gbogbo tó ń jáde sórí afẹ́fẹ́ tó ń ti ètò ìpolongo fún ààrẹ muhammadu buhari malam garuba shehu ńlọsọ̀rọ̀ tó wípé nípínlẹ̀ gombe nípínlẹ̀ adamawa nípínlẹ̀ sokoto nípínlẹ̀ kaduna nípínlẹ̀ zamfara àti bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pé àwọn ìgbìmọ̀ alákòóso ìjọba àpapọ̀ wọ́n ti ṣàbẹ̀wò yíkáyíká ìlú kódà wọ́n wí pé ọ̀rọ̀ ìgbáradì fún ti ètò ìdìbò ọdún 2023 ó wà lára àrìn àjò tí wọ́n ń ṣàbẹ̀wò lé lórí láti jẹ́ kí wọ́n jẹ́ kí àwọn èèyàn ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ti mẹ́ni àbíòrì lórílẹ̀‐èdè wa nàìjíríà ọmọ ipa eléyìí tí ìjọba ń kó láwùjọ wọ́n pé gbogbo ọ̀rọ̀ wọn ń fẹ̀mí ṣòfò ìṣẹ̀lẹ̀ sọkúpa ní gbòdògbòkò èyí tí ó wáyé ní ìjẹta ti ṣe ọjọ́ àlárúbà wọ́n pe ìpàdé náà tó jà raburabu wa àná tọ́yẹ́ pé ní nǹkan bíi aago márùn-ún rọ̀lẹ́ àná àwọn òṣèlú ètò ààbò ìlú wọn ni ẹlọ́rìí bá ààrẹ lálejò níbi tí ẹni tí ṣe igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣíbàjò tó ti gbà wọ́n lálejò ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ níbi tí ètò ààbò ìlú tó dé dúró nígbà tí ọmọ sọ̀rọ̀ ẹni títún wàá ṣe ọ̀kan gbòógì lágbọ́n ti ètò ààbò títún ṣojú fún ìpínlẹ̀ ẹ̀bọ̀yì òun náà sọ̀rọ̀ ó yí pé bí ètò ìdìbò ọdún twenty twenty three tí yóò bá rẹ́sẹ̀ walẹ̀ tí yóò sì ṣèṣore ìjọba aníṣẹ́ṣe o lórí ètò ààbò nílẹ̀ yìí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ẹni wọ́n pé ọmọsórí ẹni tí ṣe mínísítà fún ọ̀rọ̀ ọ̀rọ̀ ìpèsè omi lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí suleiman adamu àti ẹni tí ṣe mínísítà fún ọ̀rọ̀ ètò ọ̀gbìn àti ìdàgbàsókè àwùjọ ní orúkọ tiẹ̀ jẹ́ sábò nànúmọ̀ àti ẹni tí ṣe mínísítà fún ọ̀rọ̀ àyíká kọ̀ọ̀kan ní abiodun lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀mọ̀wé muhammed moshood abubakar àti ẹni tí ṣe igbákejì òṣìṣẹ́ ọ̀gá lẹ́ka ètò ààbò nílẹ̀ wa nàìjíríà adé ìpayè òun náà wà ń bẹ̀ lára àwọn tí wọ́n kọ̀wọ́ rìnrìn àjò yìí ìpàyẹ́ wọ́n yí pé gbogbo òrìn àjò kí nǹkan ó lè tòrò kí omi àwọn ìpínlẹ̀ tí mẹ́ni abíòrò lórílẹ̀‐èdè wa nàìjíríà ó lè ba àtòrò nígínnígín ni ló mú wọn rìnrìn àjò náà o wọn wá pé lára ń tó bí ààrẹ nínú ni pé ibùdó ìkẹrànjẹ sí eléyìí tí ìjọba fọwọ́ sí gangan láwọn ìpínlẹ̀ bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọn kọ̀ wọn ṣàmúlò rẹ̀ ìjọba wípé ń gbà fún wọn tí wọn mọ̀ lò ẹ jẹ́ àgbà padà o ká lè sọ lóko míì ọ̀nbẹ lójú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune. lójú ìwé kejì nínú ìwé ohun ọ̀sẹ̀ àmọ́ lágbo òṣèlú ó ní ròyìn ọ̀hún bá dé o lágbo òṣèlú wọn pé ìpàdé àlàáfíà kan eléyìí tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n sì kéde àwọn àfẹnukò kan wọ́n lọ́mọ̀ ṣeé ṣe kọjá wípé àwọn àfẹnukò eléyìí tí wọ́n kéde lẹ́yìn ìpàdé àlàáfíà náà ni wọ́n ó gbé sẹ́gbẹ́ kan o wọ́n ní Ọbásanjọ́ Secondus wọ́n ṣèpàdé alátìlẹ̀kùn mọ́ríṣe tó sì jẹ́ wípé ìpàdé ọ̀hún òun náà ni àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní fimúfilẹ̀ láti mọ kí gangan nípàdé ọ̀hún bá dé o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ sójú ìwé kejì nínú ìwé ìròyìn The Punch tó jáde fún tàárọ̀ yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òun náà lọ́mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní fojú hàn lánàá ti ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ nígbà tí wọ́n kéde wípé àwọn tí wọ́n léfà lẹ́ẹ̀kan náà tí wọ́n jẹ́ àwọn alágbára nínú ẹgbẹ́ òṣèlú alátakò lórílẹ̀‐èdè wa Nigeria People's Democratic Party wọ́n lọ́jọ́ bí ẹni wípé àwọn àdéhùn kọ̀ọ̀kan eléyìí tí wọ́n ti fẹnu kò lé lórí níbi ìpàdé àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ àpapọ̀ tẹgbẹ́ òṣèlú náà lórílẹ̀ wa nàìjíríà tó wáyé lọ́jọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ kẹwàá nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí ni wọ́n ti fẹ́ máa gbéṣẹ́ ẹ̀gbẹ́ kan o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp àwọn náà ni wọ́n mọ̀ ti kéde tí wọ́n pé nínú oṣù kẹwàá ọdún yìí òun náà ni ìpàdé ìta gbangba níbi tí wọ́n ti yan àwọn olóyè tí wọ́n mọ̀ tukọ̀ darí ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà ni yóò mọ̀ wáyé àmọ́ ibi tí nǹkan dé dúró lásìkò yìí wọ́n ní ìṣàkóso ẹgbẹ́ òṣèlú náà tí ọmọ ọba Uche Secondus ti ń léwájú rẹ̀ àwọn náà ni wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé wípé àwọn ìdí kan rèé o àtàwọn ìdí kan eléyìí tó ṣeé ṣe kó fa ìdíwọ́ tó sì ṣeé kọ́mọ̀ lè jẹ́ kí ìpàdé ìta gbangba àpapọ̀ tẹgbẹ́ òṣèlú náà tó yẹ kó wáyé nínú oṣù kẹwàá kọ́mọ̀ lè wáyé mọ́ bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé wọ́n ní ẹni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Rivers Nyesom Wike tó ti àwọn alátìlẹyìn rẹ̀ àwọn náà ni wọ́n mọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nínú eléyìí tí wọ́n ti ń pè fún gbígbà ayọ nípò bí ẹni yọ jìgá ìyún ẹni tí í ṣe alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP ní Nàìjíríà lórí wípé ń dètè láti fi àwọn èèyàn rẹ̀ sínú ọmọ ìgbìmọ̀ tí wọ́n ó tún kọ ìpàdé ìta gbangba àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú náà ní nàìjíríà kí nǹkan ọba lè ṣẹnu re fún un láti padà bọ̀ sípò lẹ́ẹ̀kan sí i gẹ́gẹ́ bí alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú náà wọ́n ní ọ̀rọ̀ yìí ló dá awuyewuye lẹ̀ o nínú ẹgbẹ́ òṣèlú pdp nílẹ̀ nàìjíríà tó sì tó wá di wípé ìpàdé alágbára kan wáyé wọ́n ní níbi ìpàdé ọ̀hún òun náà ni wọ́n ti sọ̀tún sòsì tí wọn ọ̀bábì kan jẹ́ wọ́n ní lálákọ̀ọ́kọ́ náà wọ́n ní àwọn ọmọ ìgbìmọ̀ mẹ́jẹ̀ ó bàjẹ́ fẹ́gbẹ́ òṣèlú PDP ní Nàìjíríà tó ń ti àwọn ọmọ ìgbìmọ̀ alákòóso ẹgbẹ́ náà wọ́n ní ọ̀rọ̀ pé kí wọ́n yọ ọmọọba Uche Secondus nípò bí ẹni yọ jìgá gẹ́gẹ́ bí alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP ní Nàìjíríà wọ́n ní wọ́n gbégi lẹ́yìn wọ́n ní àmọ́ wọ́n pé ìpàdé ìta gbangba eléyìí tó yẹ kó wáyé nínú oṣù kejìlá wọ́n fà á padà sínú oṣù kẹwàá ọdún tá a wà yìí wọ́n nítorí ibà méjì kọ́ wọ́n ní láti lè tẹ́ àwọn igun eléyìí tó jẹ́ ti gómìnà ìpínlẹ̀ Rivers Nyesom Wike lọ́rùn náà ni o àmọ́ ibi tí nǹkan dé dúró lásìkò yìí wọ́n ní ọ̀rọ̀ jáde lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday nínú eléyìí tí wọ́n ti pé àwọn ọ̀rọ̀ kan mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní jáde láti igun Uche Secondos tí wọ́n sì ń pé ìpàdé ìta gbangba eléyìí tí wọ́n ti kọ́kọ́ kéde wípé yóò máa wáyé nínú oṣù kẹwàá àfàìmọ̀ òun náà ní kó pé wọ́n padà sùn sí ọwọ́ iwájú ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ẹ̀tọ́ tààràtà sójú ìwé kejì nínú ìwé ìròyìn the punch. ìròyìn kan bẹ lójú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde fún tòní níbi tí ẹni tí ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀ wa Nàìjíríà ìyún Alhaji Atiku Abaka, àná ọjọ́ Àlàmísì ó sọ̀rọ̀ kan o ó wí pé ṣe é rí gbogbo ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lágbo ètò ìṣèlú lábẹ́ ẹ̀sẹ̀ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ó ní bí èdè lọ́jọ́ látọ̀dọ̀ ẹgbẹ́ òṣèlú APC torí wípé òun ò rí tó lè fa wàhálà lórí pé ẹnìkan bọ́ ọ̀tá lọ́dún twenty twenty three ẹnìkan sọ pé kẹ́nìkan ó sinmi fẹ́nìkan náà ó ní í ṣe ló yẹ kó ń kálukú ọbọ̀ síta kó ń kálukú ọyọ sí bọ̀ǹbọ̀ ní ìlànà ìbálàyà kọ́ wá wọ̀ ọ́ ó ní ìṣèbí àìlèjà kúkú ní ìta bàbá mi òde yìí ó lẹ́yìn tó bá mọ̀ yìí pò ń ti ló kọ lókì tóun ò sì ṣetán láti bọ ọkọ̀ àtọ́kẹ́ ọ̀hún jẹ́ ó ní kò ní kúkú tẹ́rí sí pé òun ò gbégbá àpótí kankan lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP ó pẹ́ nítòun nítòun òun ò lè sápẹ́ twenty twenty three òun lọ sí ipò ààrẹ òun jáde fúnpa rẹ òun ò sì lè sọ pé òun ní jáde fúnpa rẹ ó wà níbàámu pẹ̀lú bọ́lá ń bá ṣe darí ọkàn òun àti báwọn èèyàn tí wọ́n jẹ́ alátìlẹyìn òun ń tí wọ́n bá fẹ́ iná ni òun ò ṣe ó wí pé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé àwọn kan ní afẹ́ tí wọ́n gbégbọ́n kì í ṣe pé ọkọ̀ wọn wulẹ̀ dá láwùjọ bẹ́ẹ̀ sì rí ọ̀pọ̀lọpọ̀ kò tiẹ̀ tí ìmọ̀ tí wọ́n ń pè ní òṣèlú ṣùgbọ́n wọ́n fẹ́ sọ pé dandan ni kọ́ rèé ṣe ó pé ṣe wá ráwọn tí ọmọ sọ pé ọtọ́ sí lágbájá kò tọ́ sí tàmẹ̀dò àwọn tí wọ́n gangan nìka ìdá ọyàn lórúkọ ni ó náà lólùlù lẹ́wà nílùú àbújá lópin tí wọ́n òpin àkókò tí wọ́n ṣe ìpàdé kan ní ilé ẹgbẹ́ òṣèlú people's democratic party ibẹ̀ náà ni aliaji atiku abaka ti sọ bẹ́ẹ̀ àmọ́ ńgbà tí ó wàá fèsì ọ̀rọ̀ sọwọ́ sí ẹgbẹ́ òṣèlú apc ó wí pé kágbé òṣèlú all progressives congress ọlọ́rẹ̀ wábi wọ́ sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kí wọ́n mọ̀ gbẹ̀ka igbá àyà ó ní fọ́lànà ni wọ́n wọ́n gbọ́ tiẹ̀ pé atara ẹni là á gbọ́ o bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC ó pa àwọn ènìyàn dúró gẹ́gẹ́ bí èdì tí wọ́n ń lo àwọn kan lábẹ́nu láti máa sọ̀rọ̀ sí ẹgbẹ́ òṣèlú PDP tàbí láti máa kó sí àwọn kan nínú bí agbẹ̀yìn bẹ́bọ jẹ́ ọwọ́ wípé òun sì ń pe àkíyèsí àwọn tí wọ́n jẹ́ abẹnugan ẹgbẹ́ òṣèlú APC pé wọ́n kálukú wọn sọ́gbà wọn wọ́n ránṣọ wọn níbi tó ti ya torí pé ẹgbẹ́ òṣèlú PDP ògiri ọ̀lànà o débi tálà ń gba ẹgbẹ́ òṣèlú APC yọ wọ̀bẹ̀ ojú ìwé kejì ìwé ìròyìn Nigeria Tribune ló wà. lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ẹgbẹ́ òṣèlú PDP òun náà mo ṣèwà òun ò tí ì kúrò kódà wọ́n ní ìpàdé wáyé o lánàá ti ṣe ọjọ́bọ̀ tọ́ọ̀sì wọ́n ní ẹni tí ṣe alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP ní Nàìjíríà ọmọọba uche secondus wọ́n ní bàbá yọ gánboro níbi tí wọ́n ti wá ṣèpàdé papọ̀ pẹ̀lú ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ orílẹ̀-èdè wa nàìjíríà olóyè olúṣẹ́gun ọbásanjọ́ nílùú abẹ́òkúta tí í ṣe olúlu ìpínlẹ̀ ògùn bíi tá a wà yìí wọ́n ní ìpàdé alátìlẹ̀kùn mọ́ríṣe ó ní ìpàdé ọ̀hún o gẹ́gẹ́ bí wọ́n sì ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní nǹkan bí odidi wákàtí kan gbáko ó ní ìpàdé ọ̀hún gbà wọ́n kódà wọ́n ní aago méjì ó rékọjá ìṣẹ́jú mẹ́fà ọ̀sán òun náà ni wọ́n tó jáde o níbi ìpàdé ọ̀hún tó wáyé nígbàngàn ìyáwèékàwé ti olúṣẹ́gun ọbásanjọ́ presidential library èyí tí ń bẹ nílùú àbẹ́òkúta gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ẹnìkan eléyìí tó yọ́kẹ́lẹ́ bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó náà wà níbi tí ìpàdé ọ̀hún ti wáyé wọ́n ní òun náà ní í ṣe ní àlàyé wípé ẹni tí í ṣe alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP ní Nàìjíríà ọmọọba Uche Secondus wọ́n ló fi ara balẹ̀ ṣe àlàyé ọ̀rìn kíníwí gbogbo bí nǹkan ṣe ń lọ nínú ẹgbẹ́ òṣèlú PDP àti gbogbo tójú rẹ̀ rí o lásìkò ìtukọ̀ ìṣàkóso ẹgbẹ́ wọ́n ní olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ òun náà ni ọmọọba Uche Secondus ni wọ́n á rọ̀ pé bàbá àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ ẹ dákun ẹ wá bá wa dá sí ọ̀rọ̀ fàákàjà tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP láti dáàbò bo ẹgbẹ́ yìí kúrò lóko ìforísọta àmọ́ wọ́n nígbà tí bàbá ọ sọ̀rọ̀ iyún ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ bọ́ra wò olóyè olúṣẹ́gun ọbásanjọ́ wọ́n pé bàbá ní lórí ìpinnu àwọn oná làwọn sí wa o àwọn òye kó ń bẹ̀ wípé àwọn ò ní kópa nínú òṣèlú mọ́ àmọ́ ilẹ̀kùn àwọn ó sì gbaragada o fún èyíkéyìí olóṣèlú tàbí ẹni yòówù láwùjọ tó bá fẹ́ wá gba ìmọ̀ràn àgbà lọ́dọ̀ ti àwọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní ìpàdé eléyìí tó padà wáyé yìí láàrin olóyè olúṣẹ́gun ọbásanjọ́ àti ọmọọba uche secondos wọ́n ní òun náà lọ jẹ́ eléyìí tó tẹ̀lé ìpàdé kan o tó ti kọ́kọ́ wáyé nílùú minna nípínlẹ̀ niger wọ́n ní secondos nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní kété lẹ́yìn ìpàdé náà wọ́n ló fìdí rẹ̀ múlẹ̀ pé èmi gẹ́gẹ́ bí alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú pdp àtàwọn ọkọ̀ mi tó fi mọ́ àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹgbẹ́ òṣèlú pdp ní ìpínlẹ̀ Ògùn lámọ̀ wá kàn sí bàbá wípé kí wọ́n bá wa gba ìṣàkóso eléyìí tí ń bẹ lóde lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́gbẹ́ òṣèlú APC tí wọ́n túkọ̀ rẹ̀ wọ́n bá wa fún wọn nímọ̀ràn o kí wọ́n má darí orílẹ̀‐èdè Nàìjíríà sóko ìparun wọ́n ní Secondus sì tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn náà sì tún wá bù mu nínú omi ọgbọ́n bàbá ni ó pé bàbá tẹ́ ń wò yìí wọn kì í ṣe àgbà orílẹ̀‐èdè Nàìjíríà nìkan o àgbà tí gbogbo àgbáyé ń wò tó sì jẹ́ wípé wọ́n máa bá ní ìfẹ́gun òtò lóòótọ́ gbogbo ọ̀rọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú àwùjọ àgbáyé ni ó ní ìdí náà rèé táwa náà fi kétọ bàbá wa láti wá gba ìmọ̀ràn àgbà ó ní bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé lẹ́nu lọ́lọ́ yìí ó náà ní bàbá ni wọ́n lọ rèé ṣe àbẹ̀wò sórílẹ̀-èdè Afghanistan ó ní láìná ní ipò kọba òlé torílẹ̀-èdè ọ̀hún wà láti lọ rèé bùn wọn nímọ̀ràn bẹ́ẹ̀ kórílẹ̀-èdè ọ̀hún kó sì gba ìtura padà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wáá fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ọmọ ọba Uche Secondus ó pé ń táwọn náà tọ bàbá wa rè o torí wípé orílẹ̀-èdè wa Nàìjíríà lásìkò yìí ó nílò ìdásí láti òkè wá ó ní ẹgbẹ́ òṣèlú PDP wọ́n sì gbọ́dọ̀ dúró re o láti lè gba ògo wọn padà bó di ọdún 2023 ẹ wo ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí rẹ̀ ẹ tààràtà sójú ìwé nínú ìwé ìròyìn the punch tó jáde fún tòní. etí ọba nílé etí ọba lóko ìròyìn ń tà sí ọwọ́ iwájú ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Nigeria Tribune ni mo wà yìí níbi tí mo ti fẹ́ fi ṣe ẹni tí ṣe igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò jẹ́ ní orí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìmọ̀ràn èyí tí ó fi ṣọwọ́ sí gbogbo àwọn ẹgbẹ́ akọ̀ròyìn àti ẹni tí ń ṣiṣẹ́ níléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ wípé ẹ ṣàmúlò ọgbọ́n yín láti mú àtòbá ẹ̀ka ètò òṣèlú àti ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ní abẹ́ àsíá ẹgbẹ́ kọ̀ọ̀kan ní abẹ́ òrùlé orílẹ̀-èdè wa nàìjíríà nípínlẹ̀ èkó iná ni ọ̀jọ̀gbọ́n yẹmi ọ̀ṣínbàjò ẹni tí ó fi ẹni ọlọ́rẹ̀ sojú fún un níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ àkọ́kọ́ ọrú rẹ̀ tọ́jàmọ́ ti iléeṣẹ́ ìgbéwé ìròyìn kan jáde èyí tí wọ́n pè ní broadcaster international magazine wọ́n yí pé ètò ọ̀hún tó wáyé nípínlẹ̀ èkó ẹni ẹni tọ́lọ̀ rẹ̀ gbẹnusọ fún ààrẹ muhammadu buhari àti ẹni tọ́lọ̀ rẹ̀ ṣojú fún igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò sẹ́nitọ̀ babafẹ́mi òjòdú ni ló ti fi sí àwọn méjèèjì jẹ́ ẹ̀ tó wípé ipa tí àwọn oníròyìn ń kó láwùjọ kì í ṣe kèrémí o ó ní ọ̀pọ̀lọpọ̀ ní àápọn tí ń ṣẹlẹ̀ láàrin àwọn olóṣèlú tọ́pẹ́ láti pàṣẹ wípé kí àwọn ẹgbẹ́ akọ̀ròyìn àti àwọn tó ń ṣẹ́rí lè ṣe ìgbóhùnsáfẹ́fẹ́ kí wọ́n mọ̀ gbè lẹ́yìn ẹgbẹ́ òṣèlú kan yan ìkànnì pọ̀ sí ni ó kò torí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé gbogbo tí ó máa jáde lórí afẹ́fẹ́ àti tí ó jáde nínú ìwé ìròyìn ó jẹ́ ní tí yóò máa fi ọkàn aráàlú balẹ̀ tí ó sì máa mú ààtò bá àwọn ẹgbẹ́ òṣèlú ọmọ ẹ̀ lójú ìwé karùn-ún ìwé ìròyìn ti Nigeria Tribune. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé kò dín ní bílíọ̀nù mẹ́ta náírà eléyìí tí àwọn ajínigbé pa owó tí wọ́n tẹ́wọ́ gbà gẹ́gẹ́ bí owó dọ́là láàrin ọdún méje sẹ́yìn kó tóó di pé wọ́n yọ̀ǹda àwọn èèyàn kan tí wọ́n ń bẹ ní ìhámọ́ wọn Gani Adams ló sọ̀rọ̀ ìwé ìròyìn The Punch jábọ̀ rẹ̀ ojú ìwé kẹjọ ibẹ̀ ni wọ́n pàtẹ́rò yẹn sí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ẹni tí í ṣe ààrẹ ọ̀nà kakanfò lẹ̀ Yorùbá Ìbà Gani Abiodun Ige Adams wọ́n ní àná tí ṣe ọjọ́bọ̀ Thursday ni wọ́n la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kẹ̀kẹ́ wípé kò dín ní bílíọ̀nù mẹ́ta náírà three billion naira eléyìí tí àwọn ajínigbé pawó tí wọ́n tẹ́wọ́ gbà o gẹ́gẹ́ bí owó ìdólà kó tó di pé wọ́n yọ̀ǹda àwọn èèyàn tí wọ́n ń lọ bí irinwó tí wọ́n jí gbé nílẹ̀ káàárọ̀ òjìrè ìyọ̀n lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà láàrin gbèdéke ọdún méjì sẹ́yìn wọ́n ní ibà Gani Adams àwọn náà ni wọ́n mọ̀ bẹ̀rẹ̀ sí ní kọminú kọmi òde wípé àwọn ajínigbé pawó ìjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn èèyàn tí wọ́n lọ bí ìgbà àwọn náà ni wọ́n mọ̀ gba ẹ̀mí lẹ́nu wọn lẹ́kùn ti gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà láàrin ọdún méjì sẹ́yìn wọ́n ní ààrẹ ọ̀nà kakanfò àwọn ni wọ́n ń sọ̀rọ̀ yìí o níbi ìpàdé àpérò kan eléyìí tó ní í ṣe pẹ̀lú ti ọ̀rọ̀ ààbò lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n pe àwọn tọ́rọ̀ ètò ààbò gbèrú tí wọ́n gbé kalẹ̀ nílùú abẹ́òkúta tí ṣe olúlu ìpínlẹ̀ ògùn èyí tí sì ṣe ẹlẹ́ẹ̀kẹrin irú ẹ̀ wọ́n ní Ìbà Gani Adams àwọn ni wọ́n pé ṣé ẹ rí gbogbo ìròyìn tó bá ti ní ṣe pẹ̀lú àjínigbé àjínigbé yìí wọ́n ní ọgbà tí bá ti ń ṣẹlẹ̀ ó ní ìròyìn yẹn ní mọ́ tó àwọn létí ní yàjóyàjó wọ́n ní ṣe é ṣèwárí ó yẹ kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba lẹ́lẹ́kàǹkà kí wọ́n ó jí gìrì sí ètò àbòjú tí a tẹ̀yìn wá lọ o torí pé wọn ò tí ì ṣètò bá a bá ń sọ̀rọ̀ nípa ààbò ẹ̀mí dúkìá àtàwọn nǹkan míì tó jẹmọ́ ti aráàlú Gani Adams sọ̀rọ̀ ó pé bílíọ̀nù mẹ́ta náírà three billion naira làwọn ajínigbé pawó ni wọ́n tẹ́wọ́ gbà o lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà nílẹ̀ káàrọ̀ òjìrè nìkan láàrin ọdún méjì sẹ́yìn kó tó di pé wọ́n yọ̀ǹda àwọn èèyàn tí ń lọ bí irinwó four hundred tí wọ́n ń bẹ ní ìyàmọ́ wọn ojú ìwé kẹjọ nínú ìwé ìròyìn the punch òun lẹ́ẹ̀tì ṣẹ̀rí ìròyìn. ọjà fìyẹn rojú ọjà ká máa ń tọ́wọ́ à ń bẹ̀ polówó ẹ̀ ká sì tó padà máa wá tẹ̀sí ọwọ́ iwájú etí ọba ńlé etí ọba lóko. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà àǹfààní pàtàkì kan láti di ẹni tó ń rí ajé jẹun látara owó ilẹ̀ títà ìní iléeṣẹ́ ojúlówó ọmọbílàbí mú wá fún ọ yìí o. bẹ́ẹ̀ni yálà o ti ní iṣẹ́ ajé tirẹ̀ tí o ń ṣe tàbí o sì ń wá iṣẹ́ ṣe ìwọ náà lè bẹ̀rẹ̀ sí ní rí owó látara mímú àwọn ènìyàn ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ rẹ nílẹ̀ yìí tàbí lókè òkun yálà o ti ní iṣẹ́ ajé tirẹ̀ tó ń ṣe tàbí o tilẹ̀ ń wá iṣẹ́ ìwọ náà lè bẹ̀rẹ̀ sí ní rí owó látara mímú àwọn èèyàn ará ọ̀rẹ́ tàbí ojúlùmọ̀ rẹ nílẹ̀ yìí tàbí lókè òkun láti wá ra èyíkéyìí nínú àwọn ilẹ̀ ìfọkànbalẹ̀ tí à ń tà ní iléeṣẹ́ ojúlówó ọmọlúàbí owó àwọn ilẹ̀ wa bẹ̀rẹ̀ látòrí two hundred thousand naira tó yìí dórí three point five million naira nípele nípele ní kété tí wọ́n bá ti mú oníbàárà ilẹ̀ wá ni ìwọ náà yóò lẹ́tọ̀ọ́ sí commission tiẹ̀ ẹ kàn sí wa ní iléeṣẹ́ ojúlówó ọmọlúàbí third floor one Gov drive presidential boulevard abẹ́òkúta tàbí ọmọlúàbí white and blue house òkè lantoro roundabout abẹ́òkúta ẹ lè pe èyíkéyìí nínú àwọn nọ́mbà yìí zero eight one eight five two six three six zero eight zero eight zero nine three five three one zero six seven ẹ darapọ̀ mọ́ wa lábẹ́ agbòòrùn àǹfààní real estate marketing èyí tí iléeṣẹ́ ojúlówó ọmọlúàbí mú wáyé lónìí kájọ máa bulẹ̀ ṣòwò. ṣẹlẹ̀ nínú ìjọ wisdom resurrection ministry beautiful gate church arena pẹ̀lú ìpàdé olóṣooṣù tóṣù august tún ti wọlé wẹ́rẹ́ operation prevail operation prevail àdúrà alágbàyọrí tí oṣù august yóò mọ jẹ́ one dominion eight above destruction, identity of destiny ìjọba kan ìfarahàn àyànmọ́ mẹ́jọ tí kò ṣeé parun one dominion eight above destruction, identity of destiny one dominion eight above destruction, identity of destiny the program will be coming up august twenty-one saturday eight a.m. in the morning morning in our church. Wisdom Resurrection Ministry, Beautiful Gate Church Arena, 16 Odeinde Street, opposite NNPC filling station, Arifanla Akute, Ogun State. For more information, you can call Business Kishi Adejuwan Emmanuel or the zero zero eight eight eight eight eight one one one two two four four four four four four five five one eight. Come and encounter Jesus. àǹfààní pàtàkì kan. Baálé mi, nọ́ọ̀sì sọ fún mi ní ilé ìwòsàn lónìí wípé ó ṣe pàtàkì fún mi láti sinmi díẹ̀ lẹ́yìn tí mo bá bí oyún inú mi yìí kí ara mi ba lè mókun dáadáa. Bẹ́ẹ̀ni o, bàbá Júnior ọ̀rẹ́ mi náà sọ fún mi, ó ní kò dáa kí obìnrin bímọ léraléra, ó sọ wípé àwọn ń fi ètò sí ọmọ bíbí. Fífi ètò sí ọmọ bíbí bí àǹtí nọ́ọ̀sì ṣe pé gan-an nìyẹn, ó hmm. sọ wípé oríṣiríṣi ìlànà ìfètòsọ́mọ bíbí ló wà èyíkéyìí tí ó bá ti wù mí ni mo lè ṣe lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ tí ó péye ní àfikún hmm. a tún lè ní oyún nígbàkúgbà tí ó bá ti wù wá. ìfètòsọ́mọ bíbí jẹ́ ọ̀nà pàtàkì kan láti fi àyè sílẹ̀ láàrin ọmọ kan sí èkejì nípa dídẹ́kun oyún àìròtẹ́lẹ̀ fún àlàyé àti ìtọ́sọ́nà tí ó péye ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero zero zero zero two two two five two tàbí kí o lọ sí ilé ìwòsàn tí ó wà ní agbègbè tí ó ní àmì àwọ̀ olómi ewé láti yan ètò tí ó bá ọ lára mu. àmú ìkéde yìí wá láti ọ̀dọ̀ àjọ tí ó ń ṣe àkóso ètò àlàáfíà pẹ̀lú ìbáṣepọ̀ Marie Stopes Nigeria àti ìrànlọ́wọ́ lọ́wọ́ ìjọba Denmark àǹfààní pàtàkì kan láti di ẹni tó ń rí ajé jẹun lá. FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. etí ọba ńlẹ̀ etí ọba lóko ìròyìn lápè ìkànnì fresh one zero seven point nine ni òkè sáré nílùú abẹ́òkúta láwàyè bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ rí i pé aago mẹ́sàn-án ku ìṣẹ́jú méjìdínlọ́gbọ̀n bí ti yín ò bá wí bẹ́ẹ̀ ẹja lẹ́ẹ̀kan náà ni o ẹjẹ́ àtúnjọ tọ́ sẹ̀sà lọ sójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Nigeria Tribune níbi iṣẹ́ kan èyí tí ọ̀jìnì ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nílẹ̀ yìí tọrán sí gbogbo àwọn ọ̀dọ́ wípé kí gbogbo ọ̀dọ́ nílẹ̀ wa Nàìjíríà kí wọ́n jí gìrì láti lo ọgbọ́n wọn mú àgbéga bá ẹ̀ka ètò òṣèlú àti láti ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹni ọ̀hún tó sọ̀rọ̀ lórúkọ ẹgbẹ́ òṣèlú APC náà ni ọ̀kan nínú àwọn abẹnugan ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Wahab Rasheed Àjùlọ ẹni tọrọ gbogbo àwọn ọ̀dọ́ pátápátá wípé àkókò ti yíre o láti jà fitafita fún ìdàgbàsókè àwọn ẹgbẹ́ òṣèlú pàápàá ẹgbẹ́ òṣèlú APC òpó ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀ iná ni ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ṣe ti ń gbà ìṣẹ́ òun òṣì àti àìníṣẹ́ lọ́wọ́ kúrò ní àwùjọ ó pe àkókò tíjọba tó nílò ìfọwọ́sowọ́pọ̀ ẹ̀yin ọ̀dọ́ rèé kó tó di pé ìjọba náà yóò lè ṣe ojúṣe rẹ̀ fún ẹ̀yin náà gẹ́gẹ́ bíi wípé àdéhùn ní ààrẹ muhammadu buhari ti ṣe látọdún 2015 pé òun ó mú àgbéga bá ìdàgbàsókè ìgbé ayé àwọn ọ̀dọ́ nípínlẹ̀ ọ̀yọ́ lákòókò tó mú ìmọ̀ràn náà wá wọ́n pé ìpàdé kan wáyé ní àwọn ìjọba àbílẹ̀ gbogbo tí ń bẹ ní abíòrùlé ìpínlẹ̀ ọ̀yọ́ tó sì mú kí gbogbo àwọn abẹnugan ẹgbẹ́ òṣèlú apc òyìnbó òlú káàkiri tí wọ́n sì ń gba gbogbo ọ̀dọ́ níyànjú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba tó wà lóde ọ̀nbẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti nigeria tribune. lágbo òṣèlú níròyìn eléyìí náà bá dé o ojú ìwé kẹwàá nínú ìwé ìròyìn the punch ibẹ̀ ni wọ́n fi ròyìn yẹn sọ̀dọ́ sí níbi tí wọ́n gbé fìdí rẹ̀ múlẹ̀ wípé ẹjọ́ mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ló ti wà ńlẹ̀ o níwájú ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ̀wájà fìyàn lé àwò gédéńgbé fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ròyìn yẹn bákan náà ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ẹjọ́ lágbo òṣèlú náà ló sì bá dé o wọ́n ní ẹjọ́ márùn-ún mi rè o èyí tí ń bẹ ńlẹ̀ fẹ́ni tí í ṣe alága fìdíhé àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú APC ní Nàìjíríà kódà wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n lọ bíi ọgọ́rùn-ún níye àwọn ni wọ́n ń béèrè wípé ẹni kí tí í ṣe alága fìdíhé fẹ́gbẹ́ òṣèlú APC ní Nàìjíríà kọ́ yí ẹ̀ bá náà o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọn ní kò dín ní àwọn ẹjọ́ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó ti bẹ̀rẹ̀ sí ní rọ̀ níwájú ilé ẹjọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà nínú eléyìí tí wọ́n ti ń béèrè wípé kí ilé ẹjọ́ ṣàlàyé bóyá lóòótọ́ olọ́bákúnjú òṣùwọ̀n o láti di ipò mú gẹ́gẹ́ bí alága fìdíẹ́ fẹ́gbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè wa Nàìjíríà kó sì tún máa dúró gẹ́gẹ́ bí gómìnà ti ìpínlẹ̀ Yobe lábẹ́ òrùlé orílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún maima Mala Buni gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní nínú àwọn ẹjọ́ márààrún lápapọ̀ yìí wọ́n ní mẹ́ta ń bẹ̀ẹ́ ńlọ́jẹ́ ẹjọ́ tó jẹ́ wípé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ló pe alága àpapọ̀ tó jẹ́ ti fìdíhe ẹgbẹ́ òṣèlú náà ló pè é lẹ́jọ́ kódà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ẹjọ́ méje léyìí tó ṣẹ́kù wọ́n ní wọ́n pe ìkan láti inú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tó sì jẹ́ pípé ẹjọ́ kan dondo eléyìí tó ṣẹ́kù yìí wọ́n ní wọ́n pè kan láti inú ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party wọ́n ní ẹjọ́ kan eléyìí tó jẹ́ wípé ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní Nàìjíríà ló pe ẹjọ́ náà wọ́n ní ẹni ó pe ẹjọ́ ọ̀hún lórúkọ rẹ̀ ń jẹ́ Okosisi Nguo wọ́n ní Nguo yìí òun ló lọ síwájú ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó kalẹ̀ sílùú Àbújá níbi tó ti ń rọ ilé ẹjọ́ náà wípé ẹ rọ̀ ọ́ lóyè iyún Maimala Buni gẹ́gẹ́ bí alága àpapọ̀ fìdí ẹfẹ́gbẹ́ òṣèlú APC ní Nàìjíríà tó sì tún wá ń ké sí ilé ẹjọ́ wípé gbogbo ògbésẹ̀ eléyìí tó ti ń gbé láti ọjọ́ àkọ́kọ́ tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí alága fìdíhe ẹgbẹ́ òṣèlú náà ó ní gbogbo rẹ̀ pátápátá ní kẹ́ ẹ wọ́gi lépè kọ̀ lẹ́sẹ̀ lẹ́ o títí tó fi dórí ìpàdé ìta gbangba tí wọ́n fi dìbò yan àwọn adarí nínú ẹgbẹ́ òṣèlú APC láti wọ́ọ̀dù wọ́ọ̀dù yíkáyíká orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní lára àwọn tó kó papọ̀ láti wá wí tẹnu wọn nínú ọ̀rọ̀ ẹjọ́ náà òun láti rí ẹgbẹ́ òṣèlú APC ní Nàìjíríà ẹni tí í ṣe alága fìdíẹ́ fẹ́gbẹ́ òṣèlú ọ̀hún lápapọ̀ lórílẹ̀‐èdè yìí Mai Mala Buni títí kan akẹgbẹ́ rẹ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun Adégbóyèga Oyètọ́lá gómìnà ti ìpínlẹ̀ Niger Abubakar Sani Bello ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ nínú ilé asòfin àgbà nílẹ̀ Nàìjíríà sẹ́nẹ́tọ̀ Ken Nnamani Stella Okorete Dr James Lalu sẹ́nẹ́tọ̀ Abubakar Yusuf akínyẹmí ọláìdé david leon abba ali ọ̀jọ̀gbọ́n tahir mamman ismail ahmed àti ẹni tí í ṣe akọ̀wé àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú náà ní nàìjíríà sẹ́nitọ̀ jane apanudoede gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe ní àlàyé wọn ní ẹjọ́ míì tó tún jẹ́ pé ọmọ ẹgbẹ́ òṣèlú apc ló pè yùn náà wọ́n lò ní ẹjọ́ kan tí bashir bọ́lárìwá ẹni tó náà jẹ́ alága fìdí ẹfẹ́gbẹ́ òṣèlú apc nípínlẹ̀ kwara kó tóó di pé wọ́n yí àga mọ́ndì wọ́n lòun náà kọjá lọ síwájú ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Kwara láti pàṣẹ níbi tó ti pe ẹjọ́ wípé kí wọ́n wọ́gi lé bí wọ́n ti ṣe kéde wípé ààyè òun ó ṣòfò tí wọ́n sì yí àga móhùn dì wọ́n ní kódà ó tún rọ ilé ẹjọ́ wípé kí wọ́n ní gbogbo ìgbésẹ̀ eléyìí ti bùn ni àtàwọn yòókù rẹ̀ tí wọ́n ń gbé yìí ìgbésẹ̀ tí ó bá òfin mu ni ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀tọ́ tààràtà sójú ìwé kẹwàá nínú ìwé ìròyìn the punch kẹlọ rè gba balance ẹ̀ ń bẹ̀. tó nínú ìwé ìròyìn ti nigeria tribune tó wà ní ọwọ́ tèmi ń bí ó ní ìròyìn kan wà ní àti ìpínlẹ̀ plateau níbi tí àwọn ẹ̀ka tó ń ṣe àmójútó ètò ààbò ìlú ní ìpínlẹ̀ yẹn tí wọ́n ti ń pe àkíyèsí gbogbo àwọn tọ́rọ̀ kàn láti rí i dájú wípé wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ nípa ọ̀rọ̀ ìséde tí wọ́n pe wọ́n kéde rẹ̀ ní ọjọ́ ajé Monday tó sì ń tẹ̀ sí ọwọ́ iwájú wọ́n ní látàrí ìṣẹ̀lẹ̀ ṣekúpani kan tó wáyé nípínlẹ̀ Plateau iná ni wọ́n ṣe kéde wípé gbogbo ìjọba ìpínlẹ̀ ti ń bẹ ní ìpínlẹ̀ náà ẹni wa pè láti bí ọwọ́ aago mẹ́fà ìrọ̀lẹ́ títí wọ aago méje òwúrọ̀ nígbà tí ń sọ̀rọ̀ ẹni tí ń ṣe agbẹnusọ fún ìjọba ìpínlẹ̀ ìpínlẹ̀ ní ìpínlẹ̀ Cross River àti ìpínlẹ̀ Rivers tí wọ́n sọ wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kéde láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn pé àwọn agbénipa wọn ò fi àwọn ìpínlẹ̀ kan sílẹ̀ pàápàá nílùú Jos Jos wọ́n ní nílùú Jos yìí wọ́n ní ìjọba àbílẹ̀ àríwá apá àti ìjọba àbílẹ̀ Bàṣà wọ́n ní èèyàn mẹ́tàdínlógún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n lọ rèé dẹ́mi ẹ̀ légbodò lẹ́yìn tí wọ́n sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ti gbéra ńlẹ̀ láti gbo ewúro sí gbogbo àwọn ìka ìdáná lójú wọ́n wá ní wọ́n ti kéde báyìí o wípé ọ̀rọ̀ ìṣẹ́de tí wọ́n pa láṣẹ pé kí wọ́n fi bí ọjọ́ méje ṣe kí wọ́n fi lè bá fìdí ètò ààbò ẹsẹ̀ ètò ààbò nílẹ̀ wọn ni káwọn òṣìṣẹ́ ọba fọwọ́sowọ́pọ̀ o pẹ̀lú àwọn òǹtajà pẹ̀lú ọmọ ẹ̀ ìwé kẹẹ̀ẹ́dógún ìwé ìròyìn ti Nigeria Tribune etí ọba ńlẹ̀ etí ọba lóko ìròyìn ń tẹ̀ síwájú ìkànnì fresh náà lẹ ti ń gbọ́ wá orí òkè téńté ibẹ̀ la gún wá sí bí ọlọ́ba ọ̀ṣọ́ba presidential hilltop òkè sáré la wà yìí nínú ilé funfun báláwo nílùú Abẹ́òkúta tí ṣe olúloyè pẹ́lẹ́ ogun ìtẹ̀síwájú tẹ̀ rí yẹn lọ̀pọ̀ àṣẹgun iwájú iwájú ńlọ̀pọ̀ ẹ̀bìtì ní sì rẹ́sì ẹ̀já kà sọ́wọ́ iwájú lójú ìwé kọkànlá nínú ìwé ìròyìn The Punch nílànà bá tètè òun láfimọ́ mẹ́nuba lásìkò yìí o wọ́n ní àjọ amúnimọ́dà tí ń gbógun ti wà bàjẹ́ nídìí ọrọ̀ ajé àti ìwà ọ̀daràn lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní wọ́n fi ọ̀rọ̀ po gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Abia tó ń ti ọmọ rẹ̀ wọ́n fi ọ̀rọ̀ po wọ́n fún pọ̀ o fódìdí wákàtí mẹ́wàá sangelete àjọ amúnimọ́dà ti ń gbógun ti wà bàjẹ́ nídìí ọrọ̀ ajé àtiwọ̀ ọ̀daràn lórílẹ̀‐èdè wa nàìjíríà tá a mọ̀ sí efcc àná ti ṣe ọjọ́bọ̀ thursday ni wọ́n pé wọ́n fi ọ̀rọ̀ po ẹni tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ abia sẹ́nitọ̀ ti ọ̀dọ̀ ọ́jì àtòwọn àtọmọ bíbí inú rẹ̀ ìyún chinedu wọ́n ní wọ́n fọ̀rọ̀ pò wọ́n fòpọ̀ fún nǹkan bíi wákàtí mẹ́wàá sangeleti gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún ni wọ́n pe ń bẹ nínú ìwé àkọọ́lẹ̀ kan tó jẹ́ ti àjọ EFCC nínú eléyìí tí wọ́n ti kéde àwọn irúkọ àwọn èèyàn tí wọ́n ń sọ lọ́wọ́ lẹ́sẹ̀ wọ́n ní nǹkan bí ọwọ́ aago mẹ́wàá òwúrọ̀ ó ní ọwọ́ sìnkú òfin ló sì tẹ o ní pápákọ̀ òfurufú àgbáyé Nnamdi Azikiwe tí ń bẹ nílùú Àbújá wọ́n ní láti bẹ̀ òun náà ni wọ́n gbàgbé lápá ìyáká o kọjá lọ sí olúléeṣẹ́ àjọ EFCC eléyìí tí ń bẹ ní Jàbí níbi tí wọ́n gbé ń tẹ̀síwájú o lórí ìfi ọ̀rọ̀ pò nífunpọ̀ wọ́n ní ọ́jì uzọ̀ kalu òun náà ni àjọ EFCC ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tó ń ti ọmọ rẹ̀ lẹ́ni tí í ṣe abẹnugan ti lẹ́gbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Abia lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí tí wọ́n pé òun papà àwọn àti bàbá rẹ̀ ni wọ́n pé wọ́n jọ fi ọ̀rọ̀ po àwọn méjèèjì nífunpọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní àjọ EFCC ni wọ́n pé kí wọ́n wá wí tẹnu wọn kí wọ́n sì ṣàlàyé tí wọ́n mọ̀ o lórí ìpàsípàyọ owó kan eléyìí ti ń lọ bíi ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù náírà ó dé mẹ́sàn-án five hundred and fifty one billion naira ẹ wá já kúrò lórí iyùn torí wípé iyùn ó dúró bẹ́ẹ̀ àwò gédéǹgbé lójú ìwé kọkànlá bákan náà fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ìròyìn yẹn ibẹ̀ ni wọ́n gbé ń ṣàlàyé látẹnu ẹni tí í ṣe olùdámọ̀ràn pàtàkì síjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà lórí ọ̀rọ̀ tó kan ètò ààbò oníṣẹ́ rí àwọn ìlànà gbogbo tí olórí orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n là kalẹ̀ lágbọ́n ti ètò ààbò àwọn ìlànà yẹn wúlò ó sì ń ṣiṣẹ́ o ó ní buhari tẹ̀sí ń wọ̀ kò ní fi orí àga ìṣàkóso sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ tó kùnà lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kéde rẹ̀ wọ́n ní ẹni tí í ṣe ọ̀gá àgbà tó tún jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ orílẹ̀‐èdè wa nàìjíríà lórí ọ̀rọ̀ gbogbo tó ní í ṣe pẹ̀lú ti ètò ààbò ọ̀gágun àgbà bàbá gana munguno wọ́n ní wọ́n sọ̀rọ̀ lánàá tí ṣe ọjọ́bọ̀ Thursday nínú eléyìí tí wọ́n ti ń ṣe àdáyẹrí rẹ̀ wípé olórí orílẹ̀-èdè Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari òun ló jẹ́ wípé ìpinnu wọn ni o láti rẹ́yìn gbogbo òdojúkọ torílẹ̀-èdè wa Nàìjíríà ti ń kojú rẹ̀ lẹ́ka ti ètò ààbò kó tó di ọdún 2023 tí ìṣàkóso wọn tí yóò wá sí òpin gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní mọ̀ngùnà òun náà ní sọ̀rọ̀ yìí o níléeṣẹ́ ààrẹ tí ń bẹ nílùú àbújá lẹ́yìn ìpàdé kan eléyìí tó ní í ṣe pẹ̀lú ti àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ aláàbò lórílẹ̀ wa nàìjíríà tó wáyé lánàá ti ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé wọn ní iléeṣẹ́ ológun lórílẹ̀ wa nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jáde lẹ́nu bàbá gàdá mògùnà ó ní àwọn àṣeyọrí wọn ọmọ ti pọ̀ gidi gan tó sì jẹ́ àwọn àṣeyọrí tó ṣeé fojú rí o lẹ́kùn ti àríwá ìlà oòrùn orílẹ̀‐èdè wa nàìjíríà láìmọye ọ̀sẹ̀ sẹ́yìn ṣé wàá rí ìròyìn tó tún fara pẹ́ ẹ̀ wọ́n ní àwọn agbébọn wọn ṣòro bíi agbọ́n wọ́n kọlu àwọn abúlé kan ní ìpínlẹ̀ Benue èèyàn mẹ́tàdínlógún ni wọ́n rán sọ́run àsàǹtẹ̀ wọ́n sì jẹ́ arábìnrin kan gbé lọ wọ́n ní kò dín ní àwọn èèyàn mẹ́tàdínlógún o èyí tí wọ́n kà gbáko ikú òjijì láwọn abúlé ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba ìbílẹ̀ méjì tí ń bẹ lábẹ́ òrùlé ti ìpínlẹ̀ Benue wọ́n fìdí rẹ̀ múlẹ̀ wípé lásìkò ìṣẹ̀lẹ̀ ìtàpórógan ọ̀hún wọ́n ní arábìnrin kan náà lọ́mọ̀ ti di jíjí gbé lọ tó sì jẹ́ wípé kò sí ẹnìkan ni tó lè sọ ibi tí arábìnrin ọ̀hún wọlé sí o wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìpani nípakúpa ọ̀hún ló wáyé láàrin ọjọ́ mẹ́ta sẹ́yìn láwọn agbègbè eléyìí tá a ti rí ìjọba ìbílẹ̀ àgàtù àti Katsina Allah ní ìpínlẹ̀ Benue wọ́n ní èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni àwọn kànrẹ́jẹ́gbọ̀n gidi gan kú ọ̀hún ni wọ́n mú iṣẹ́ ẹ̀kú àpàpàǹdodo lé lọ́wọ́ pé kí wọ́n lọ rèé jẹ́ lálẹ́ ìdí ọ̀run o lágbègbè tí wọ́n ń pè ní Katsina Allah tó sì jẹ́ wípé ní ìjọba ìbílẹ̀ àgàtú wọ́n ní èèyàn méjì ni wọ́n rán sọ́run àsàǹtẹ̀ kódà wọ́n láwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkòkò ló ṣeé ṣe kí ọjọ́ wípé wọ́n wà nídìí ìṣẹ̀lẹ̀ náà ojú ìwé kọkànlá nínú ìwé ìròyìn the punch lẹ́ẹ̀tì gba balance gbogbo àwọn ìròyìn yẹn. ọ̀dà kò burú jẹ́ tún fìyẹn kàn sójú ọjà ká polówó ń ta àgbékarí àti ń dé ìpele tọkàngùn sí àṣekágbábọ̀ náà rèé lórí ìròyìn etí ọba nílé etí ọba lóko fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. Taborade ọdún ológo Taborade ọdún àlàyọ ní ìgbà rúkèrúdò ẹ̀rù àti ìpayà níbo ni a lè sá àsálà sí bí kò ṣe abẹ́ ìbòjì ọlọ́run tó ga jùlọ wá darapọ̀ nínú ayẹyẹ tàbórà ọdún 2021 tí a pe àkórí rẹ̀ ní ààbò látọ̀run wá tí yóò wáyé ní Sunday ọjọ́ àìkú ọjọ́ kejìlélógún oṣù kẹjọ August 22 ọdún 2021 tí a wà yìí ní dédé agogo mẹ́rin ìrọ̀lẹ́ di òwúrọ̀ láti orí òkè mímọ́ tábórà kìlómítà 60 Lagos Ìbàdàn expressway ògèrè rẹ́mọ Ògùn state wá darapọ̀ nínú ayẹyẹ àṣekágbá tàbórà ọ ọdún karùnlélọ́gọ́rin ti ọdún twenty twenty one yìí wàá gba ìdáàbòbò látọ̀run wá pẹ̀lú ìbùkún mẹ́tàlá ti tábòrà lábẹ́ ìdarí ẹni ọ̀wọ̀ olórí àlùfáà the most reverend dr rufus òkìkíọlá òṣìtẹ̀lú alákòóso ìjọ ẹni olú aládùúrà kárí ayé pẹ̀lú àwọn ẹni àmì òróró ọlọ́run mìíràn ààbò látọ̀run wá ní ìpín mi sàwọlá káàbì. máa ń fẹ́ bùkún mẹ́ta láti tábòrà yé o wá sí tábòrà wá á rí àǹfààní pàtàkì kan láti di ẹni tó ń rí ajé jẹun látara owó ilẹ̀ títà ìní iléeṣẹ́ ojúlówó ọmọbíláàbí mú wá fún ọ yìí o. bẹ́ẹ̀ni yálà o ti ní iṣẹ́ ajé tirẹ̀ tí o ń ṣe tàbí o sì ń wá iṣẹ́ ṣe ìwọ náà lè bẹ̀rẹ̀ sí ní rí owó látara mímú àwọn ènìyàn ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ rẹ nílẹ̀ yìí tàbí lókè òkun yálà o ti ní iṣẹ́ ajé tirẹ̀ tó ń ṣe tàbí o tilẹ̀ ń wá iṣẹ́ ìwọ náà lè bẹ̀rẹ̀ sí ní rí owó látara mímú àwọn èèyàn ará ọ̀rẹ́ tàbí ojúlùmọ̀ rẹ nílẹ̀ yìí tàbí lókè òkun láti wá ra èyíkéyìí nínú àwọn ilé ìfọkànbalẹ̀ tí à ń tà ní iléeṣẹ́ ojúlówó ọmọlúàbí owó àwọn ilẹ̀ wa bẹ̀rẹ̀ látòrí two hundred thousand naira náírà tó ìdórí three point five million naira nípele nípele ní kété tí wọ́n bá ti mú oníbàárà ilẹ̀ wá ni ìwọ náà yóò lẹ́tọ̀ọ́ sí commission tiẹ̀ ẹ kàn sí wa ní iléeṣẹ́ ojúlówó ọmọlúàbí third floor one Gov drive presidential boulevard abẹ́òkúta tàbí ọmọlúàbí white and blue house òkèlàntúró roundabout abẹ́òkúta ẹ lè pe èyíkéyìí nínú àwọn nọ́mbà yìí zero eight one eight five two six three six zero eight zero eight zero nine three five three one zero six seven ẹ darapọ̀ mọ́ wa lábẹ́ agbòòrùn àǹfààní real estate marketing èyí tí iléeṣẹ́ ojúlówó ọmọlúàbí mú wáyé lónìí kájọ máa bulẹ̀ ṣòwò sakpa na bad thing o e eh, hold me so sotey i no fit comot for house to add on top am na so my mama send me message talk say ojuko where di credit wey you promise me na? Sure. that one not be another sapa on top sapa. Hmm, but thank you to Globe Borrow for others oh. I just borrow credit for her from my network enter her own number sharp sharp. Later when I recharge dem come collect the money from my own phone o. Oh. <laughs> With Globe Borrow for others, you can now borrow data and airtime for your family and friends, then pay back their credit on your next recharge. Dial star 777 hash to get started. Globe Unlimited. etí ọba ńlẹ̀ etí ọba lóko ìròyìn la pè é ẹ jẹ́ àtúmọ̀ rọra jù ú fún yín kẹ́ ẹ mọ̀ hàn bó ṣe jẹ́ pé ní ojú ìwé kẹ̀ńlá ìwé ìròyìn ti Nigeria Tribune ni mo wà níbi tí ìjọba ìpínlẹ̀ Niger tó ti fi iṣẹ́ ran ẹni tí í ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká àti ìdàgbàsókè àwùjọ sí gbogbo aráàlú àti àwọn tí wọ́n jẹ́ tí wọ́n jẹ́ alámòjútó ibùdó ìsìnkú sí ní àwọn bojì káàkiri àti tẹ̀lẹ́sìn ìgbàgbọ́ àti tẹ̀lẹ́sìn Islam kódà àti ti àwọn ilé ìwòsàn káàkiri wọ́n yí pé ìṣọwọ́ máa palẹ̀ àwọn òkú mọ́lẹ̀ ní iye ojú ibojì káàkiri gbé ojú orí àwọn aláìsí táwọn èèyàn bá ti sìn yan wọn tí wọ́n ń gbé tí wọ́n sì ń wú tí wọ́n ń wú òkú bẹ̀ lọ wọ́n pe ìjọba ní ìpínlẹ̀ Niger ó pe ti tó gẹ́ o ọwọ́ amú ìkìlọ̀ wá fún gbogbo àwọn tó bá dàbí gbà pé wọ́n jẹ́ aládàáni tí wọ́n ń fi ibojì mọ́ sí òkú sí ṣiṣẹ́ ṣe tí wọ́n sì jẹ́ tìjọba náà àti àwọn tọ́jà wípé bíi tẹ́lẹ́sìn ìgbàgbọ́ ní ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì àbí mọ́ṣáláṣí ni wípé kí wọ́n máa ṣe àmójútó tó gbangban fún ibojì tí àwọn èèyàn ń sin òkú sí ní ọ̀dọ̀ wọn nítorí wípé àìsí àbójútó tó péye ni làwọn oníwàhálà abi ni wọ́n fi padà lọ wú òkú táwọn èèyàn fi ń dé ibojì tí wọ́n máa bá òkú wọn ọ̀nbẹ ní ojú ìwé kẹ̀ńlá ìwé ìròyìn ti Nigeria Tribune. lóní bá tètè òun náà la ṣèwà kọ́mọ́bà ṣe aláìtófáwà àtìyín nípínlẹ̀ Rivers wọ́n níjọba ìpínlẹ̀ náà wọ́n ti kéde rẹ̀ yányányányá o láti pàṣẹ ẹni tí í ṣe kọmíṣánná tó wà fún ètò ìlera ọ̀jọ̀gbọ́n Prince Will Chike wọ́n pe ogun apààrùn tí ń dènà àjàkálẹ̀ àrùn coronavirus tá a tún mọ̀ sí COVID-19 èyí tí wọ́n ń pè ní Moderna vaccine wọ́n ní eléyìí tó jẹ́ ẹgbẹ̀rún mọ́kànléní ọgọ́rin eighty one thousand ó ní àwọn ti tẹ́wọ́ gbà àmọ́ ní ìpínlẹ̀ Ẹdó wọ́n ní wọ́n ń retí ní tiwọn ni o ẹgbẹ̀rún márùn-ún ó dín ní àádọ́rin àti ogún sixty five thousand and twenty ni wọ́n pé àwọn ń retí ní ìpínlẹ̀ tiwọn ìyún wa dúró bẹ̀ àwo gédéǹgbé lórí ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú ti Abba Kyari wọ́n ní àjọ eléyìí tó ń bójú tó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn náà ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ wọ́n ní kó ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ẹni tí wọ́n ti fòfin dè lẹ́nu iṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà iyun dc abba kyari wọ́n ní ìgbìmọ̀ táwọn gbé kalẹ̀ yìí wọ́n ní ìgbìmọ̀ tó ti kọ́kọ́ wà nílẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ ti ọ̀gá àgbà yẹn yẹn fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní yóò mọ̀ kún ìgbìmọ̀ tàwọn lọ́wọ́ ni o ń bẹ lójú ìwé kẹsàn-án nínú ìwé ìròyìn the punch bákan náà ìròyìn tó ní í ṣe pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lórí owó náírà lásìkò yìí wọ́n ní lẹ́ẹ̀kan sí i owó náírà tilẹ̀ wa nàìjíríà ọmọ bọ́rẹ́lẹ̀ níwájú dọ́là ti orílẹ̀-èdè amẹ́ríkà wọ́n ní bá a ti ń sọ̀rọ̀ yìí owó tí ṣe okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred and twenty naira wọ́n ní ló dúró gẹ́gẹ́ bí pàṣípàrọ̀ láti gba dọ́là kan ojúwe kọkàndínlógún nínú ìwé ìròyìn the punch òun lẹ́ẹ̀tì láǹfààní láti ka ìròyìn yẹn lẹ́kùnrẹ́rẹ́ bí sùn ṣe kú bọ̀bẹ ṣe bẹ́ẹ̀ tó fi jẹ́ wípé eh, owó dọ́là ó tún fún náírà ní fọ̀tí olóyè kọ́ba òkè kó ṣàánú wa. àmì ọ̀jẹ̀ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti nigeria tribune arẹ́lẹ̀ asòfin sẹ́nitọ̀ ahmad lawal ń lọ sọ wípé kí gbogbo ètò tó ti ń tò lágbọn ti ètò àwọn ẹgbẹ́ òṣèlú apc kí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú all progressives congress ó túbọ̀ tẹ̀síwájú ni ó pẹ́ ìgbọ́ra ẹni yé iná ló ti di wípé àwọn èèyàn ti ń gbọ́ra wọn yé díẹ̀díẹ̀ ó pé ẹgbẹ́ òṣèlú apc sì tún lè rọ́wọ́ mu níbi ètò ìdìbò èyí tí ń bọ̀ ní ọdún 2023 kí wọ́n ó tún jẹ́ kí ìrẹ́pọ̀ kó tún máa lọ ni o ní ọjọ́rú wednesday níbi ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ tí wọ́n ṣe wọ́n pé wọ́n tún dá ìpàdé bòun kẹ́kan ṣe alátìlẹ̀kùn mórí ṣe láàrin àwọn tí wọ́n jẹ́ abẹnugan ẹgbẹ́ òṣèlú apc ibẹ̀ náà sì ni sẹ́nitọ̀ ahmed lawan ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ló rọ ààrẹ muhammadu buhari láti túbọ̀ jẹ́ kí ìṣọ̀kan wáyé o nínú ẹgbẹ́ òṣèlú apc bóò ni ṣé a fẹ́ lọ sójú ọjà rẹ̀ ká máa lọ ká máa palẹ̀ ẹrù wa mọ́. ọ̀dà mm, mm. àwọn ní nínú ọjọ́ keje oṣù kẹwàá ọdún tá a wà yìí òun náà ni àjọ INEC ni wọ́n gbé kọ́ àwọn tí wọ́n mọ̀ jigbo nínú ètò ìdìbò gómìnà ti ìpínlẹ̀ Anambra ọjọ́ yẹn ni wọ́n gbó kọ́ wọn jáde bákan náà nípínlẹ̀ Delta wọ́n ní kọmíṣánná tẹ́lẹ̀ rí kan bẹ́ẹ̀ wọ́n lòun náà ti darapọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jigbo láti díje dupò gómìnà bó di ọdún 2023 ẹjẹ́ àmọ́ fẹlẹ́ yìí ṣe lọ láàárọ̀ yìí oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo èèyàn tí ẹ bá wà fẹ́ jẹ gbogbo yín pátápátá òun náà la kí wípé ẹ ṣeun púpọ̀ ẹ̀kọ́ àìbínú àtòrí àtọrùn àgbè gbogbo bọ́dì wà lásìkò yìí waheed akitayo ló kọ́ mi ìlú mọ̀ọ́ká pírẹsẹ́ńtà lẹ́ẹ̀kan sí abáríkà òjọ́ ńlá ẹ̀mí ó ṣe púpọ̀ rẹ̀ lókè pẹ́ ẹlẹ́mbẹ̀wọ̀n ó tún di lábọ̀. ọ̀dà kò burúkú bàjẹ́ jáfẹ́rẹ́ pàdé tó bá di láago méjìlá lórí àkọ́tún ètò tá a pè ní iṣẹ́ o ríran mi Dr Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ̀gbẹ́yọ̀ ire o. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mìlú títì fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta nílùú ẹ̀gbá wa. ní ẹ̀gbá wa. Fresh FM lórúkọ rẹ̀ ń jẹ́. bẹ́ẹ̀ni. ó lẹ́nu ó tàwọn yòókù sí irú ẹ̀ gan ni. ó lẹ́nu ó tàwọn yòókù. ọkàn báyà ìjà Ṣàngó ló ní sáárá. Fresh FM jẹ́ nìkan máa lómi. tẹ̀mú kọ́ máa dà kọrin kọrin. tó bá jẹ́ tẹ̀ tó tó kọ́ ni lọ́gbọ́n àwẹ̀. orin agbẹ́dúnú tó jẹ́ ti ń gbèsè gan ni. Oh. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tó lẹ́jà ń bá kan ni. o. one oh seven point nine máa níyẹn yìí sí i. máa níyẹn yìí sí i o. Fresh FM ló fò lókè tètè. Oòduà Estate. Lóníkẹ́ wa tó nílé. Oòduà Estate. Lóníkẹ́ wa ra lè rọrùn. Owó tó pé ní ilẹ̀ rírà o. Owó tó pé ní ilẹ̀ rírà o lónìí kẹ́ ẹ wa sórí rẹ̀. ẹ kú dédé àsìkò yìí o níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa ẹ kúkú ti mọ̀ wá wípé bí àwa ò bá rí àrídájú a ò ní sọ bí a bá sì rí ohunkóhun tó lè ṣe àwọn èèyàn wa láǹfààní iṣẹ́ tiwa ni láti fi ojú okòó sọ̀ọ́dúnrún káwọn èèyàn wa ó lè máa ń tó ń ṣẹlẹ̀ nígboro mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé níbí wọn ó dárúkọ wọn fún wa àti orúkọ iléeṣẹ́ wọn àti ní pàtàkì jùlọ ohun tó gbé wọn wá sórí ètò lónìí àlejò wa ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun. adéòjò babatunde justus lórúkọ tèmi tí mo jẹ́ aṣojú iléeṣẹ́ oodua estate and construction limited tí ó wà ní ìlú abẹ́òkúta níbí. ibo ni iléeṣẹ́ yín wà tó fìdí kalẹ̀ sí gangan. iléeṣẹ́ wa wà ní silver cross plaza mko abiola way lẹ́mẹ̀ abẹ́òkúta. ká tó máa bẹ́tò lọ mo fẹ́ kẹ́ ẹ sáré pe nọ́mbà yín fáwọn èèyàn ní pápápá. zero eight one three seven two two two eight seven eight zero eight one three seven two two two eight seven eight tàbí zero eight zero six eight four three eight five eight one zero eight zero six eight four three eight five eight one. a ti ń sọ̀rọ̀ àwọn àǹfààní tẹ́ ẹ mú wá sórí ètò ẹ jẹ́ ká wọnú agbami àwọn àǹfààní yìí lọ káwọn èèyàn wa ó lè jẹ mọ̀kútùn rẹ̀. ní iléeṣẹ́ odua a ní odua gardens a dẹ̀ ní odua homes méjèèjì wà ní agbègbè tí à ń pè ní kọ́bapẹ́ nílùú abẹ́òkúta níbí tí èèyàn bá fẹ́ ralẹ̀ àwọn nǹkan kan wà tó yẹ kéèyàn máa wò kó tó di pó àkọ́kọ́ òun ni ọ̀nà tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀nà ọ̀nà tó da ó dé orí ilẹ̀ wa tẹ́ bá wò láti Abẹ́òkúta tẹ́ máa fi dé àwọn ibi tílẹ̀ wa wà ní Kọ́bápẹ́ níbí fifteen minute drive péré ni ọ̀nà yìí dẹ̀ tẹ́ ọ̀nà tó da ni tó yẹ pé ó rọrùn láti kọ́lé sí láti gbé láti máa ṣiṣẹ́ ní ìlú Abẹ́òkúta ń bí tá a bá tún wà wò àrí pé àárín ló wà láti Kọ́bápẹ́ ó rọrùn fún yín láti lọ Ṣàgámù ni ibẹ̀ yẹn wà àwọn nǹkan tó yẹ ẹ rí i pé iná ò tiẹ̀ ń sábà ṣẹ́jú rárá ní ọ̀pọ̀ gbà tẹ́ bá dé Kọ́ba máa rí pé iná wà so iná wà ẹlẹ́kẹta tó wà bẹ́ẹ̀ ni pé kò ń ṣe government acquisition ìjọba ò gbẹ́sẹ̀ lé àwọn ibi tí èèyàn lè kọ́lé tí òun gan máa nífọ̀kànbalẹ̀ pé òun kọ́lé òun ra lẹ̀ òun ni Kọ́ba Pẹ́ jẹ́ tẹ́ bá tún wá wo àwọn ilẹ̀ wa ẹ rí i pé kò ń ṣe ilẹ̀ olómi Ọlọ́run ṣe àsìkò òjò la wà yìí gbogbo yín lórí ọ̀fẹ́ àti wá kẹwàá wò ibi tí èèyàn lè kọ́lé sí ni gbogbo àwọn nǹkan wọ̀nyí àǹfààní ńlá ló jẹ́ fún àwọn èèyàn tó bá bá wa dòwò pọ̀ níléeṣẹ́ Odua estate. Odua gardens à ń tà ní two hundred thousand ṣùgbọ́n à ń ṣe promo lọ́wọ́lọ́wọ́ báyìí tá ń tà ní one seventy five thousand. Bákan náà Odua homes five hundred thousand là ń tà ṣùgbọ́n ní àkókò yìí à ń tà ní three hundred thousand naira gẹ́gẹ́ bí promo price tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀dà náà kí wàá lẹ́yìn àwọn èèyàn nílò láti ṣe láti jàǹfààní yìí lọ́wọ́lọ́wọ́ àti pé ìgbà wo ni promo yìí gan máa parí. promo yìí máa parí ní ìparí oṣù yìí oṣù tí a wà náà yìí ló máa parí. ẹ nǹkan tó kàn nílò láti ṣe ni pé kó sáré kó máa bọ̀ ní ilé wa tó wà ní Silver Cross Plaza MKO Abiola Way Lẹ́mẹ̀ Abẹ́òkúta ẹ bá mi pe àdírẹ́sì yín òun lẹ́ẹ̀kan sí. iléeṣẹ́ wa wà ní silver cross plaza mko abiola way lẹ́mẹ̀ ní abẹ́òkúta ń bí. àwọn nọ́mbà táwọn èèyàn lè pè yín sí ẹ tún bá mi pè lẹ́ẹ̀kan sí. zero eight one three seven two two two eight seven eight zero eight one three seven two two two eight seven eight tàbí zero eight zero sixty eight forty three eighty five eighty one zero eight zero sixty eight forty three eighty five eighty one. àǹfààní tún wà bákan náà fún gbogbo àwọn tí wọ́n bá fẹ́ jẹ́ marketers ní iléeṣẹ́ wa èèyàn ò ní ṣe pẹ̀lú bóyá ẹ níṣẹ́ kan tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ orí wà fún yín ọ̀nà láti tún máa mówó wọlé látọ̀nà bòmíì ni hmm. ẹ ní oore ọ̀fẹ́ láti wá jẹ́ marketers ní ilé wa bákan náà àríjù báyìí lọ lórí ètò ẹ tètè gbé bọ́dì gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan láti lọ bá wọn báyìí báyìí nílé iṣẹ́ Oòduà Estate and Construction Limited láti jẹ àwọn àǹfààní àwòrọ́jọ́ mùsùlùkùn o títí táwọn tún fi máa pàdé fún àǹfààní míì ire o. owó tó pé ní ilẹ̀ rírà o Oòduà Estate ló ní kẹ́ ẹ wá sórí rẹ̀ ó kilẹ̀ falafala. ìdẹ̀gbẹ̀dẹ̀.